إن الحمد لله نحمده سبحانه وتعالى ونسأله يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إن هذا القرآن كتاب الله فيه نبأ ما قبلهم وخبر ما بعدهم وحكم ما بينهم هو الفصل ليس بالهزل من تركه

ولا تنقضي عجائبه هو الذي لم تنتهي الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل عدل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين tó kú bẹ́ẹ̀ lọ́nà ìyẹn tí ọmọ ṣẹlẹ̀ láàrin àwọn nǹkan tí wọ́n ń sìn àtàwọn tí ń sìn kan pé wọ́n kàwọ́ àwọn lè bẹ̀rẹ̀ kí á mọ̀. lẹ́yìn ìgbà náà àwọn olórí àtàwọn tí wọ́n sọ lórí ikú tẹ́kọ̀ọ́ orí ìṣèlérí wọ́n jọ sáré wọ́n tún kàwọ́ àwọn lè bẹ̀rẹ̀ kí á mọ̀ tí ẹ̀ẹ́dẹ́gbẹ̀sọ̀rẹ́ kọ́ sọ pé lórí àwọn ó sì àwọn lọ́nà tó ń lọ́nà rárá ẹ̀yìn náà ti lọ́nà. àti sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ lánàá. ṣùgbọ́n wá pé pé àwọn ẹni ọlọ́run táwọn èèyàn kan sọ di ẹni tí wọ́n sì ń kọ́ bóòlù ọ̀rọ̀ tí wọ́n sì dé ìlú àti àwọn. àwọn kan bẹ tẹ́ ń sin àwọn ọ̀láyìká àwọn kan bẹ tẹ́ ń sin àwọn àdébí ọlọ́run àtàkùnjúlọ àdébí iṣẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ àtúnṣe tọ́jà pé nínú ẹ̀sìn ọlọ́run ní kéèyàn ó ṣe àdúrà lọ́sọ̀dọ̀ ọlọ́run tó gbàdúrà wọ́n ti sọ de ti ń gbàdúrà wọ́n ti sọ de ti ń darí ìgbésí ayé wọn bóòlù ọ̀rọ̀ ló sì wá jẹ́ ní ọ̀dẹ̀ ìyáàmà bẹ́ẹ̀ náà ni àwọn ọlọ́pọ̀lọ́ gidi bíi igi bíi òkúta tọ́jà pé wíwá àti ìrọ̀kọ̀wà ọ̀mọ̀ òkè ẹ̀kọ́ tí ń ṣe yé ọkàn yìí lọ́sà tọ́pọ̀ ilé olórí wọ́n ń pàdé ẹ̀sìn lọ́dọ̀ wọ́n ń sọ oríṣiríṣi tẹ́lifí kọ̀ọ̀kan gbọ́dọ̀ ọ̀rọ̀ mú sí ní tọ́wá ní ìmọ̀ ìyá wọn. bẹ́ẹ̀ náà ni àwọn yẹn kan oníṣẹ́wọ́ṣẹ́wọ́ wọ́n lè omi gbàdá nù káwọn àdìmọ̀ sọ yóò bí àwọn bàbá rẹ̀ náà sọ àtàwọn tó jọ wọ́n báyìí tọ́jà yìí wọ́n ń sin nǹkan ní ìlẹ̀ ìyọ̀ náà tó jẹ́ pé àdúrà náà wà nù ìbáda. sì lẹ́yìn ọlọ́run tí ń tẹ́ nílé àwọn gan náà ń dọ̀lá ìyáàmà wọ́n mú wọ́n sẹ́ kúrò níbi àwọn èèyàn wọ́n láwọn ọmọ rí o àwọn àtàwọn ọ̀dọ́ ṣe pọ̀ àwọn ọ̀ràn wọn sẹ́ èrò wọn tí ń nílẹ̀ ní ipa owó wúlò kan fáwọn wájú ọlọ́run ó ní kò sí tọ́jọ́ àwọn ọ̀ràn wọn sẹ́ ìlú àwọn ọ̀gẹ̀ wọn àwọn oníkẹ́ kan ṣe nípa kódà ọbẹ̀ ni wọ́n tọ́ sọ pé kìí sàwọn gẹ́gẹ́ ní ẹ̀ ń sìn bẹ́ẹ̀ bá fún ọ dáadáa èṣù ṣẹ̀fà ẹni wọ́n ń sìn nítorí lórí ọ̀rọ̀ wọn kò wọn lọ ní ìjọsìn ó kò wọn lọ tí wọ́n kò wọn lọ wọ́n sì ti tọ́ ọ̀pọ̀ sẹ́nu yóò tó lórí sísì tí mi ń sìn ṣẹ̀fà. aktaruhum bihim mu'minun. èyí tó pọ̀ jù nínú wọn wọ́n nígbàgbọ́ sí àjẹ̀nù ni torí ẹ̀rọ àfọ pé ọ̀nà oríṣiríṣi làwọn yẹn fi ti àjẹ̀nù ẹ̀tọ́ mọ̀ bẹ́ẹ̀ nù wọn etí ọ̀mọ̀ bẹ́ẹ̀ nù wọn bá jẹ̀nù lóhùn sí. nígbà tó bá mọ ayé àkùrán tí ẹni ọlọ́dún sálágá sọ́nà lọ́bẹ̀ ti ju ayé àkùrán sínú sálágá sọ́nà lọ́bẹ̀ ti sìn sọ́wọ́ àwọn ìbáraẹ̀ láti mbọ báyìí ti sèyàn nù rẹ ní iná kọsẹ ìwúrí kan lẹ kàmọ láti ìdísáàdì ẹhẹ kàmọ láti ìṣẹyìndọ́ọ̀nì ìfọkọ́lẹ̀ lọ́ọ̀dà ní ìdísáàdì tó ẹ ọ̀dà bí akójú ọmọ ẹ̀ lẹ́yìn ọmọ ọmọ ṣe mọ́ mbọ bá tó fọmọ ẹ̀ lẹ́yìn ẹ̀mí ṣe kébì sọ́ọ̀ kìí sí bàtà tó borí kalẹ̀ mbọ bá ti yọrù sí iná ìdíyàkà fún abẹ́ olódùbà nínú jimá ẹ̀ ń tọ́ka sí pé zina ni, zina kò sí àràmù kankan bẹ ìlú ẹni ní o ti di wèlé torí àyà kura tó pè é zina ní ní ní ní taabo ṣùgbọ́n ó ṣe zina ọmọ pé ẹsẹ̀ ló ń sẹ̀ ìlú kò sí ìkéde dọ́wọ́ àwọn ẹgbẹ́ ìlú tó bá lọ́dọ̀ lọ. ṣùgbọ́n gbọ́dọ̀ bá jẹ́ pé máa wà máa ní káàró máa wà máa ní mú ìdí ìlú gbà wá. ìdí òòjọ́ rárá ń fẹ́ sí tí ká ló kú mà tó gbajúgbajà kódà àwọn tí wọ́n bá sẹ̀ yìí ọmọ ìpè nǹkan báyìí nínú ẹ̀sìn Islam ẹ̀ ń bá ta òní èdè ẹ̀ ń bá ní irun kì í ṣe dandan kí èyí ò kí ó lọ ní èdè ẹ̀ ń bá kì í ṣe dandan kí èyí ò kí lásìkò kan ó lè fi pọ̀ bá wù ó náà ní èdè ọba àwọn kí nǹkan àwọn máa wà fi dé ìlú lọ́wọ́ ìsí ìfẹ́ ẹnu ṣe bá nìyẹn nígbà bá máa yà kúrò àwọn tí a ogun kan lójú ẹ ibùdó tó ogun lójú tó wá ń kó àníyàn sí sára yà kúrò àná ọbẹ̀ ti ṣe yọnu ṣe tán ni káàtà mi tọ́ láti mi tọ́ ọ̀la tọ́ ọ̀mọ̀ tó máa rẹ̀ ọwọ́ àwọn wá kú sí ní ìlọ́kọ̀ wá jẹ́ ìlọ́kọ̀ gbogbo ẹ̀ sí inú tiẹ̀ náà wá dùn ọwọ́ àti ti bàbá kan mọ́ sẹ́ iṣẹ́ rẹ̀ ń jẹ́ wọn náà wá dà á mọ́ ń dà á lura ó dà ẹni yóò dùn wẹ̀ ayé àkùrán ẹni yóò dùn wẹ̀ ṣé tọ́lọ́ sọ̀kalẹ̀ nù iṣẹ́ ìfẹ́ ń ṣe tán ọwọ́ àbáwọn yẹn kọ́ wọ́n ní kakọ̀ láàánú gbogbo adìẹ lọ́rùn ó gbẹlẹ̀ mú láàyè ó sì dé lọ́bẹ̀ ó sì dé lọ́bẹ̀ wọ́n ní bí ẹ̀pẹ́ sí láwọn òní tó kókó òdìrí jẹ́rìjẹ́rì wọn làwọn olóò mẹ́. ìfẹ́ tó ṣe fáwọn lóríṣiríṣi ọ̀nà làwọn àgbà làwọn èèyàn gbà ń ṣe tí wọ́n sì ní fúra mọ̀ káwọn ń ṣe ọlọ́run bá wọn sọ fáwọn màláìkà wọ́n mọ sọ yìí pé bá ń rí àbùkù náà jíìnì ìwọ ọmọ àdìyànjú ni ẹ ń sìn kì í sábà màláìkà àgbáwò ń gbé òun pinnu ọkọ ọmọ nígbàgbọ́ sí àwọn adéhùn yẹn àti iṣẹ́ oríṣiríṣi tọ́lọ̀ ọmọ ọmọ wọn ṣe àwọn àdìyànjú sì rèé ọlọ́run rọ̀ wọ́n fún ọlọ́run rọ̀ àwọn kẹ̀kẹ́ fún wọn kí ọ̀rọ̀ rọ̀ wá wọ́n ti gbéra wọn pẹ̀lú ìsìnkú omi dé sọ́nà nígbà tí ọmọ ọjọ́ rọ̀ gbọ́ ńlọ́lọ́run fi máa ń sẹ́ǹdì iná ìta para iná láti bí ra lọ́lọ́run fi kọ́ máa gbé wọn láti gbàgbé ti bí àdúgbò ọ̀hún sọ̀rọ̀ láti sọ̀rọ̀ ọ̀rọ̀ àdúgbò mi ayàwó ni. شهابا وصدا ومن ومن يستمع الآن يجد له شهابا رصدا sọ́ọ̀tù jíìnì ọ̀nà jíìnì mọ̀gẹ́rì ẹ̀ pé ẹ̀yin olùkọ́ bá dẹ́ pé ọ̀dẹ lọ́dọ̀ àwọn àwọn amáńdá jókòó sí àwọn ìdúgbò oríṣiríṣi tó tún wá sọ̀rọ̀ àwọn ìbúra àmàlẹ́yà ẹgbẹ́ iṣẹ́ tó náà ti lo ìbílí. wọ́n gbé àwọn ọmọdé sí lọ́wọ́ àwọn àwọn oníṣẹ́ bẹ́ẹ̀ onímọ̀ bàbá àti gbígbé ara wọn mọ́ ẹ̀tọ́ àbájẹ ló dé yàrá. àwọn gbéra wọn kàn wọ́n lọ́ máa jí ọ̀rọ̀ gbọ́ wọ́n lè gbà wọ́ ó lè di ẹ̀dá mi ó lè di ìlú ó lè di olóńgbò ó lè di ewu àwọn òdìsí bẹ́ẹ̀ àfẹ́ bá ti dára wọn fẹ́ yányá ló náà ti di tó fẹ́ yányá tó transform ló náà ti dé. ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n máa ń ṣe ó lè kó sìyàn lá ó lè kó sìyàn lọ́pọ̀lọ́ tí ọ̀tá máa dà ó lè tọ́ ọ̀rọ̀ ká ó lè tọ́ ọ̀rọ̀ ká yẹn. wọ́n yẹ bí ẹgbẹ́ tí nǹkan ọlọ́dà àgbẹ̀ sínú ilé yẹn tí ìgbà àkókò wa kọjá lọ́mà. ìbá àfáàfẹ́ kó a àjẹmú wọn wá yí ilé kan náà bá wọn mọ yí ilé kan náà níjó lòdù àbá kan bá lè rẹ ní ọ̀nà ní ọlọ́sọ rẹ ọlọ́kọ sáà. wọn yẹ àjẹmú yẹn sìn wọ́n ń ṣe ìyọnu wọn ti ní tí ó máa dẹ́rù rẹ o tó fi máa lé ìfọ́lọ́ bá kájà ó sì gbé mi tí ó yá ìmọ̀ àtọ́bá fẹ́ fúnra a lé mọ̀ tó dàbẹ́ yà wò lóko tí ó yá ìmọ̀ tí ò ní tó ṣùgbọ́n bàbá ti ń dẹ́kun rẹ̀ wọ́n sì ọlọ́nà lọ́nà wọ́n sì ọlọ́nà lọ́nà kódà ẹ̀sìn pé wọ́n dá ọmọ olówó ọmọ kẹta àwọn àwọn kan gbé gan bẹ ní ìṣẹ̀lẹ̀ báwo sì ló bá ní ẹ láti gbé kí ọmọ awádìí ọmọ kẹyìn náà láti lórí ayé kọlọ̀ kọlọ̀ fi sọ̀rọ̀ sọ wa. àmàlẹ́kọ̀ ọmọ sọ pé balikanu yà kúrú nàìjíríà àtàwọn òkúté ọmọ mi ní àjẹmú ni wọ́n ń sè kìí sábà màláyíkà ìtọ́pọ̀ dúdú wọn wọ́n nígbàgbọ́ sí dínú pọ̀. níbi tàbí Isa alayhi salatu wa salam tó ń jáde bí ọlọ́ ẹlòmíín nínú wọn wọ́n pè lọ́lọ́ ẹlòmíín pé ní ìkẹta ọlọ́run kọ́nà pé mẹ́ta ọba jẹ́ kẹta ń bẹ̀ ìyá rẹ̀ jẹ́ méjì ẹlòmíín ní rárá ọmọ ọlọ́run ni ẹlòmíín ní rárá ọmọ ọlọ́run kò wọ́n náà ti wà ní ọmọ ọlọ́run tó báyìí àyànfẹ́ ọmọ rẹ̀ ìdílé lóríṣiríṣi tí ọ̀jọ́ra nínú ẹ̀sìn náà ọlọ́sọ fún wa nípa ìṣesí tí ó ṣẹlẹ̀ níbi ẹ̀kí àmà nípa àtúndì Isa alayhi salatu wa salam ní Suratul Ma'idah àyà one hundred and sixteen àti one hundred and seventeen ọlọ́pàá àdìgbò aláṣọ ìgbé وإذ قال الله يا عيسى ابن مريم أنت قلت للناس اتخذوني وعبدي إله من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت له إلا ما أمرتني به أني اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما كنت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد الله عليك لا سروا إبي أسكن بو الله عليك لا كيوم يا عيسى ابن مريم ìrẹ́ ìṣọ́ ọmọ mọ́ríyàmù bọ́lọ̀ ṣe máa ń kó lóko àwọn ènìyàn nígbà tí wọ́n náà sì máa gbé ọmọ màríà kò sí àtúntò bí ti sọ̀rọ̀ sọ́wọ́ àtọ́nà ọlọ́kọ rẹ̀ àti òrìṣà nínú owó yìí náà ló ti wà. ẹlòmíì ọ̀sẹ̀ inú wọn nínú wọn yóò sọ pé rárá ọmọ bíbí kọ́lá máa ń sọ̀rọ̀ nígbà tí ìrìn bá fẹ́rẹ́ ìyẹn yóò lọ́mọ òun náà ni. filosofi <laughs> <laughs> agbárí lásán wọ́n yà wọ́n kọ́ ọ̀nà kọ́lá ń nígbà tí wọ́n ti fẹ́ rí yẹn yóò lọ mọ òun náà yẹn ẹ tọ́ ọ̀rọ̀ wa fẹ́ ọ̀rọ̀ wa kọ̀ kò sí àpò àwọn ikú náà lọ́mọ rẹ̀. ọlọ́ọ̀bà nìkan láti pé ya ìsáwọn mariama ìrẹ́ ìsọ ọmọ maria àǹtà kúta nà sí tẹ́lẹ̀ kù ní ọ̀hún bí àyìnlá àyẹ̀mí ìdúnilá. ṣé wọ́n lọ sọ fún àwọn èèyàn ìpè kí mú ìwọ àtìyá rẹ ní olúwa méjì lẹ́yìn ọ̀rọ̀ kọlọ́wọ́ wá ní mẹ́ta mẹ́ta lọ́mọ. kọ́lá subhanaka a ah, onímọ̀ ní fún ọlọ́run máa yẹ kúlù ní ànàkùlà máa lè ṣàṣìlè àpè. kọ́lẹ́ sọ fún mi ànábì ọlọ́run kí n wá sọ tí ìlẹ́tọ̀ sí kò ṣeé ṣe. ànábì ọlọ́run ọ̀dẹ̀ ṣe rẹ̀ ànábì ọlọ́run ìṣàṣẹ́ pàlà ìyá yẹn ṣùgbọ́n àlàmọ́ ìtẹ̀sí màṣùmùn ọlọ́run dáàbò wọn ni. àwọn abáàṣe tíra lórí ẹ̀ṣin mọ́tò làbíyá ìdáàbòbò tọ́lọ̀ máa ṣe báwọn ànábì ọlọ́run tọ́lọ̀ bá ti tọwá mú ò lè sísọ mú ò lè sì mú ò lè sì jẹ ṣùgbọ́n tó bá kan lé ayé ńgbọ́ yẹ kó jẹ̀bi ara ara tó wá náà ìmọ̀ ọlọ́run lè mú wọn ti ṣàṣẹ èyí tí a bá wá sí láti ṣe ọlọ́run wá ní ìdílé rẹ yóò tún sẹ́yìn wá ìjọba àlẹ́ ìgbé àpè ẹ máa ti kú ọlọ́ ti ń lẹ́tọ̀ sí ìgbọ́dọ̀ sọ ẹ̀yìn tó ń tó ń tó bàbá rẹ̀ àlùkà èyí ọlọ́ tọ́wọ́ àtẹ̀lé tí mo sọ fún ẹni ọ̀hún ló kú sí mọ́ ọ̀sán láti lẹ́sìn rẹ̀ tọ́wọ́ àti tó tọ́ fún wọn máa péré ìyẹn ni ti pé mi mo ní wọ́n máa pè mí lọ́dọ̀ ọ̀gbọ́n ọlọ́run ti máa. فقد علمت تعلم ما في نفسي ولا أعلم ما في نفسي إتم بلد إمي إوالهم إتم بلد أوالهم إبي الله تبصرني إنك أنت علام الغيوب إذا الله تبصرني مسبوب طبعا فتا فتا ما قلت لهم أنا بإيسا ما صريت ما قلت لهم إني أصبحت كتابا ilà àwọn ìgbà ìgbẹ́. nítorí ọ̀pá mi láti ẹgbẹ́ ńlọ sọ fún wọn iná ìwọ lọ sọ fún wọn kí wọ́n á ní tọ́lọ̀ ń paláṣẹ àǹtẹ̀sìrì ìyá ni wọ́n gbé àtọ́gbọ̀ ni àní ibùdó ńlá àròbí wà ọ̀gbà ọ̀hún torí sọ fún ọtọ́ ọ̀pá mi láti ẹni pé ẹ máa sin olùtọ́jú yín olùwé yín sẹ́ni wọ́n á ní èmi sẹ́ni wọ́n tọ́jú wọn èmi tó yẹ àsìkò kan ti tí ì sí ilé ayé bó lè lóde àwọn òbí lọ́rọ̀. Láyé àtà àlàyé ìsá ni inú mìíràn dàrí lábíyà fún ṣe àmúmọ̀bí kúrọ̀. Àgùkọ́ ti lọ́kàn ní kése tí ò sí ti yẹ́yìn ká tí ò sí ti yẹ́yìn lélẹ̀ pé àwọn ti yá dà. Àgùkọ́ tó lọ tó ti lọ́kàn ní kése láti bàbá Ádámù ti wà ní ayé àtàwọn àrùn ọ̀dọ́ rẹ̀ tí wò jẹ́ tí ìmọ̀ ní yẹ́yìn ká. Ó lẹ́yìn ó sì tó ọ̀rọ̀ lójú lẹ́wàá lẹ tí màá lọ mọ màá lọ mọ ẹ tí màá rí àbí tó tún wá lọ náà ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ padà ní ẹ. máa kú tòlà fún ilé àmà àmàkà ní ibi èmi ọ̀sán kankan fún wọn àyàfi tí wọ́n lọ ń tọ́pa mi láṣẹ sí pé kí n sọ fún wọn àní ibùdó là àrọ̀ bíi ọlọ́ọ̀bá iná àníkẹ́ ẹ máa sìn rọ́ọ̀bì tọ́jú olùgbèmí nígbà tó wà lápá sí ibi rọ́ọ̀bì àlọ́ nìyẹn onítọ́jú mi ọlọ́dà mi wà rọ́bà tó jẹ́ kó náà lọ́dà yín ìní rè ìní tọ́jú yín sẹ́mi mọ èmi mọ bá yín bí gbogbo ẹ̀jẹ̀ gbogbo oṣù gbogbo oṣù yìí náà jẹ nígbà ajẹ́ pé mi lẹ́ màá sí. wà ń tu alẹ́ yín ṣẹ̀lẹ̀ ìdá ìdí ìbádùn tó fi hẹ̀m àti sọ́ọ̀mọ sọ́kọ́nà mi pé èmi sì jẹ́ ẹlẹ́mi ní wọ́n lórí níjẹ́ ẹjọ́ máa ta kò mọ́ kẹ́ ẹ lókùrú bá ti bá wà láàrin wọn balabuma dáwà fàyíta ni ṣùgbọ́n gbà tó ti mú mi lọ sọ́dọ̀ tó ń ta ń ta ọ̀rọ̀ ìgbà ìdẹ̀rùn. ìwọ náà lòlùsọ lórí wọn yẹn tó lùsọ mímọ tí ẹ ṣe níjà rọkì ìwọ náà lọmọ tí ẹ ṣe lẹ́yìn ìgbà náà wà á ń ta wà á ń ta àlà olùṣẹ́ ìṣẹ́ ní ilẹ̀ lórí gbogbo nǹkan ìtí àti lẹ́yìn ìlera ìmọ̀ àdúgbò àtọ́bá sì ń sọ fún ìwọ lọ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ohun ti tóbi ọlọ. Tàwọn fáìtù yẹn tàwọn fàmìlì lágbáwá iná ní kéèyàn òkú a sì máa jẹ́ kéèyàn ó sì kó padà tó gbẹ̀ngà tí ò lè kú lọ́wọ́ yẹn níbi kó sùn. Lọ́wọ́ bá sọ pé Allah ẹ̀ iná ẹ̀ Allah yàrá wà pàdé àwọn kó sàkéyìn wàlẹ́tì láǹtàǹtì bí ìmọ̀nàmì ha ọlọ́run bá ní máa tàwa fà ní máa gbà ẹ̀mí ètò ti kú lásìkò tó kú àti ètò sùn ètò sùn náà ọlọ́run gbà ẹ̀mí ẹ̀ lọ́nà àràkàn tó yàtọ̀ sí kú. tàwa fà ní ti lọ́lọ́run ṣe fún ànábì lọ́lọ́run ṣe fún ànábì lọ́lọ́run ṣe lọ́lọ́run ṣe fún ànábì sáré sáré tàwa fà ti pé ọlọ́run gbé sí ìṣesíkẹ́ sí ètò ọlọ́run ṣe ìmọ̀ tọ́lọ̀ sí ẹ̀mí rẹ̀ lọ́dọ̀ àràkàn tí ò lè rọrùn láti máa lò ní ayé tí ò bẹ̀rẹ̀. lẹ́yìn ìgbà náà kọ́ bá tó wá padà wálé ayé tó wá lu àsìkò tí ó lò ní ìbámu sí báyà kó àti tó kàdé àti àti sàdé nàṣálà ọlọ́run tó wá ti tàwa fà ní ìlú tí ó wà gba ẹ̀mí ẹ̀ tó gba ara rẹ̀. ṣùgbọ́n àwọn amadíà ọ̀bùnú kú ọkọ sí ọmọ ó yẹ láti fi ọmọ ọmọ gbogbo ẹ̀yọ́ fún ọ̀rọ̀ ọmọ ògbómi kára tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà èwe ọ̀rọ̀ ọkọ rẹ̀ tó wá kú ọ wá rí dẹ̀ mọ́. amadi àtẹlẹ ìyẹn jíjà ni kula láti kúrò ní gbogbo ayé ibi olórí àwọn sẹ ànábi ọlọ́run lẹ́yìn ànábi ọmọ sọ̀tọ̀lá ó náà sì ti ra rẹ̀ ó làwọn ti bọ̀tẹ̀ tẹ̀lé àtàwọn àdúgbò àdúgbò tí ọlọ́run àdúgbò ẹlọ́run àlàyé wọ́n gbọ́dọ̀ wà lẹ́yìn rẹ̀. túmọ̀ àwọn àríkà wá pa yẹn wọ́n wà sọ ẹ̀ ẹ bá sọ ebi ayé àkùrọ̀ àyè oníbàdàn ọ̀dọ̀ ọ̀rọ̀ pàdé nígbà tó o ti pa mí ṣé kò wà kúló ni o ti pa mí wọ́n tó gbéde lárúbá dáadáa kò gbéde lárúbá kò ní lọ ẹ̀ yíra àbá àtúntò gbélé ẹgbẹ́ ẹ̀kọ́ tó wà nù wọn kò sí. àwọn tí ẹsẹ̀ ń kọ́ lọ́ba tata àti kékeré àwọn ètò owó wọn gara àwọn ẹ̀ yíra ẹ bá fi tó wàhálà wà kékeré sẹ́wọ́n ti ṣe tẹ́ bá ń gbọ́rọ̀ báyìí kan ó yẹ kó máa lé àwọn ètò ìgbẹ́ mẹ́ta bọ̀ wá lọ́mọ kàlá lọ́la ṣùgbọ́n ní ìsìn wọn ní táwọn kí wọ́n máa lábá ọ̀rẹ́ ní ìsìn ṣùgbọ́n àbúrò àti máa dùwọ́ kita kí ló dùn tó náà sì omi omi omi gbé omi gbé ẹsẹ̀ mẹ́ta ìdúrà yá yín lẹ́lẹ̀ ẹ̀mí. yọ àmọ́ tú àárín yọ àmọ́ tú gbé oṣù kúrò ara ọ̀kadà máa káwá pàríkà ní ètí àdébí yìí sáyé sàlátọ sàlám yóò sọ nìyẹn tó gba ìyáàmà yọrọ yọrọ mẹsẹ níbi ìtí ẹ sọ tí wọn fi ń fáwọn sìn. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ọlọ́pàá gidi tí wọn mọ̀ sí ìbáàdà tí ń ṣe àwọn náà àwọn náà mọ̀ wọ́n mẹsẹ̀ kó ní ọlọ́wọ́ kún ọlọ́rọ̀ sọ́dọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ ìyáàmà àwọn náà mọ̀ wọ́n mẹsẹ̀ wọ́n sọ dọ́rọ́ náà ntọ́jọ́. ẹ̀jẹ̀ àwọn sọ́rọ́ ọlọ́ọ̀bá àdìgbò láti rí pé wàyídá alẹ́dínà aṣọ̀kú ṣúrọ̀ká ńkọ́rù rọ̀bàná hàwùlà ìṣúrọ̀ká ọ̀nàlẹ́dínà kúnná nàdìrú ìdúnì hàwùlà ìṣúrọ̀ká ọ̀nàlẹ́dínà kúnná nàdìrú ìdúnì fàlùkọ́ ilé ìmùlẹ̀kọ́rù ìnàbọ̀n lága àbíkú wàlùkọ́ ilé ńlá yẹ́wọ̀n ìdílé. السلف وضل عنهم ما كانوا يفترون اللهم صل وإذا رأى الذين أشركوا شركاءهم شركاءهم قالوا nígbà tí àwọn tí wọ́n ṣe ẹbọ sọ́lọ̀ tí wọ́n kàn mí pọ̀ mọ́lọ́ bí ìjọsìn nígbà tí wọ́n bá wá rí àwọn tí wọ́n rò pọ̀ mọ́ Ọlọ́run yẹn wọ́n máa wá sọ pé rọ́bà náà láì ṣúra káàrún náà lẹ́rìí náà kùnà lórí lórí àwọn àwọn àwọn àwọn akẹgbẹ́ àwọn akẹgbẹ́ rẹ rí àwọn èèyàn táwọn àwọn àwọn àwọn táwọn ń pè nílé ayé lẹ́yìn ìwọ ọlọ́run táwọn ń torí wọn ṣẹbọ àwọn náà rí ìwọ ọlọ́run fàlùkàwọ ilé ìṣúlẹ̀ tọ́rọ̀ ọlọ́run bá wà sọ pé ẹ̀jẹ̀ káwọn èèyàn yẹn ẹ̀jẹ̀ káwọn yẹn náà sọ̀rọ̀ àwọn ẹ̀dá yẹn ẹ̀jẹ̀ gbogbo wọn wá wọn sọ̀rọ̀ àwọn náà wà wọn sọ̀rọ̀ yìí pé ìnáwó ńlá kàá fi wú dájúdájú òkùrọ̀ gbà olókùrọ̀ ní ẹ̀sìn àwọn àwọn ẹ̀sìn ìfẹ́ ẹnu ilẹ̀ ẹ̀sìn mọ́ ilẹ̀ tẹ̀lé. wà á ní káwọn ìlàlá ìyàwó wọn ìdí ní sára àwọn èèyàn ni wọ́n wà á du àwọn ẹ̀dá yìí ni wọ́n wà á du ọ̀lẹ̀ ọlọ́run wọ́n gbà ọlọ́run jọ́nà wà lọ́la ní màgà yẹ̀sẹ̀wò. ìtì ń fa dáadáa pa àwọn ọ̀rẹ́ ilé ayé ìdá tí ń dáadáa pa àwọn ọ̀rẹ́ nílé ayé yọ wà á sẹ wà á di nǹkan òwò lásán tí ò ní tuma tó bá dùn dà bìyà ẹ ìkìlá òun yàtọ̀ sí kẹ́lẹ́ sùn ẹ ìkìlá àdàparọ́ ó lè dúró lásán lọ nígbà tí wọn bá ní ẹ ṣẹṣẹ ìlú wa lé tó wá ní zèlú òsì lé ó sì mọ̀ pé wà lé ìrọ̀lọ́pà tẹ́lifù ṣùgbọ́n wa tún wá fẹ́ gbé wa láwùrán tó ń tọ̀ wọ́n fi gbà ọgbọ́n lọ́wọ́ sọ yìí pé zedu bìbó jẹ́ pé àbúrò rẹ̀ ní ìsìn àbúrò rẹ̀ wà ní sango lọ́wọ́ pé o ti sọ fún tẹ́lẹ̀ ẹni bá ti pè ọ́ sango lọ́dọ̀ wa ó sì sọ pé zedu náà bẹ lọ́dọ̀ rẹ̀ o ti sọ fún tẹ́lẹ̀ o ti gbé kalẹ̀ lọ́wọ́ ní ẹ̀lú ìtàní onímọ̀lágbájá ti gbọ́ wà sango ní ẹ̀mọ́ ní ẹgbẹ́ rẹ̀ wà sango ní ọwọ́ àǹkan lọ́ni sango ń bí náà ní sọ ó túmọ̀ sí pé sàngbé kéde ògbé yẹn kalẹ̀ kó wúlò kalẹ̀ láti pé kẹ́ ẹni gbàgbọ́ ní délé ìjàrá sọgbọ́dọ̀ sọ wá lò ló wọ̀ án tẹ́ bá ti sàkíyèsí ìmọ̀ rẹ̀ ẹ̀ bóyá tó tẹ́lẹ̀ ó lè fẹ́ tó lọ. àwọn èèyàn yẹn wọ́n máa ń gbé kalẹ̀ ní bí dájú bí ẹ̀kan lẹ́ni lórí ìbáàdà ní aláwọ̀ ń ṣe fáwọn ẹ̀yẹ ẹ̀yẹ ọ̀rọ̀ kìí sàwọn nǹkan yẹn ni wọ́n ń ṣe ìbáàdà fún nígbà tó bá gbẹ́gilére tó gbẹ́ sí ìdìde kalẹ̀ tó wá ní ti ní kọ́lọ́ lọ́wọ́ pààyàn tó ń tọ̀rọ̀ sí kùndó lọ jìgìdì sì ń bẹ lójú wíńdò rẹ̀ òkú mẹ́ ṣé kò sì gbé fọ́nlá kalẹ̀ báyẹn ṣé sì gbì tí ó jẹ́ ìdí sẹ́kọ̀ ọ̀gbẹ́ láti yèrè ṣé ní yọ̀wà lọ pààyàn lọ́wọ́ ní ọ̀rẹ́ wa àti téèyàn fi gbé téèyàn fi kó ná tẹ́lẹ̀ bá kú sí gidi ní ọwọ́ agbé sí gidi àwọn oníṣe iná òdò bí yá ni ọ̀tọ́ á oríṣiríṣi nǹkan lóríṣiríṣi ẹbọ lóríṣiríṣi ìdúró ó ti sọ oríṣiríṣi ṣe tọ́ọ̀nù yẹn ní ọ̀wà abẹ́ lọ́wọ́ ìfowópamọ́ lọ ṣiṣẹ́ wọn òní ọ̀wà lọ ṣe yọ̀wà ní sìgìdì òun ọmọṣẹ́ sìgìdì òun ṣiṣẹ́ ṣé sìgìdì wa ló ṣiṣẹ́ yìí. so ìfira ìfira dákàrọ ẹ̀fún ẹni gbogbo tí ẹ ń gbé lórí ẹ̀rọ kọlọ̀kọ́ sàlùwà o. láàyè mi ọlọ́run tó ń bá sọ̀rọ̀ pa rẹ̀ nínú sọ́rọ́ tìlú Yunus. Ayat 28, 29 and 30. Surah Yunus, Ayat 28, 29 and 30. Allah balik wa ta'ala ini wa yawma nahsyuruhum jami'a thumma naqulu lil ladzina asyraku makanakum antum wa syuraka'ukum fasajjalna bainahum wa qala syuraka'ukum ma kuntum iyyana ta'budun فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون افتراء من الله ọlọ́wọ́ àdìgbẹ́lá sọ pé wáyé ọmọ náà ṣubú dẹ̀mí ya ìjọ òkúta ìyá náà bọ̀ káàkó gbogbo àwọn káàkó ìjọ tí wọ́n sì kán ní lẹ́yìn ọlọ́ àtàwọn tí wọ́n sì lẹ́yìn ọlọ́ gbogbo wọn lákòójọ pátápátá tó mọ̀nà kúrò lẹ́lẹ̀ ìyìn àṣẹwà kú àwa sọ fún àwọn tí wọ́n ṣẹ́ bọ́lọ̀ ọ̀dọ́ ọlọ́run tó máa kà á fún àtún ọ̀ṣọ́nàta fún. ibi ẹwà náà ni ẹgbẹ́ òsì ẹ̀yìn àti ìjàmbá ìtẹ̀ ọ̀rọ̀ ọ̀lọ́run fasanjadina bẹyìnàwó lẹ́yìn ìgbà náà láwa túmọ̀ká wà kọ́ lásùrà ká òògùn àwọn tí ń ro àwọn tí ń ro pọ̀ mọ́tọ́ yẹn wọ́n wà á máa sọ̀rọ̀ ìgbé máa ọwọ́ àmẹ́rin lọ́la omi ti ń sàn lọ́kùnrin ara ẹ̀ wá lẹ́yìn sí kálẹ̀ ń sìn ṣe ìtọ́n èṣù lẹ́ ń sìn nígbà tó fi ń sàn bọ̀ tí sì ń sàn lọ tí yóò dúró tí èdè kó dúró kojú kan náà èyí tó wà ń bẹ lónìí nǹkan ni ó wà ń bẹ lọ́la nǹkan ni ó wà ń bẹ lọ́tọ̀la ìwọ á lè ń sìn ní gbogbo ẹ̀ wọ́n wá pàṣọ fún ọrùn olóòrùsìn ọ̀sùn ọ̀sùn wo lórí sìn ṣe ìtọ́n máa sọ yí pé kì ṣe àwọn ilẹ̀ ń sìn o ẹ̀sìn àwọn rárá fàkàfà bìlà ìṣẹ̀lẹ̀ ìdá bẹ́yìn náà wà bẹ́yìn náà kùn àwọn àwọn ẹ̀dá yẹn wọ́n máa sọ yìí pé ọlọ́run ti tó lẹ́lẹ́ láàrin wa àtẹ̀yìn ọlọ́run ní ọmọ ibà wà fọlẹ̀ sí ṣùgbọ́n máa sọ ilé tó jẹ́ àdínkù àbújẹ́kọ ní. ìkùnà àdìgbà àdàtìkùn làbàfẹ́lẹ́ ìgbẹ́ láǹtí lẹ́yìn tẹ́lẹ̀ ń ṣe ọ̀sùn ọ̀ṣun omi ọ̀ṣun ga kò tí ẹ̀ bàbá nìkan kẹ́sìn kíkà ń lọ tiẹ̀ kíkà ń lọ tiẹ̀ wọ́n lọ sí dáadáa so àwa kọ́nu kọ́ra àti ẹ̀mọ kankan nígbà tá ilé ẹ̀sìn bá dà yẹ ẹ̀ ilé ẹ̀sìn tó wù yìí kò náà ní ká tẹ́kọ̀ọ́ lu olú náà sí ìmọ̀ àṣàlàbà ajá alájá wọ́n bá bẹ lórí wọ́n làwọn bí sísan kó ìdọ́gba kó sí ẹ lọ́wọ́ tó ló tiẹ̀ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n kọ́ àwọn yẹn wọ́n máa gbé lu àlọ́ wọn kú lẹ́yìn wọ́n máa gbé lu lọ ọkọ wa máa ń rìn láti tó ti jìnnà wà lọ́wọ́ kù tó a lọ́dọ̀ wọn di àdíyà àmìlá nà síbà tẹ̀sílà náà rọ̀ ní àmìyá adẹ́tí ọ̀wọ́ náà adẹ́tí ọ̀wọ́ àjẹ́ńdà kágbọ́ máa ṣiṣẹ́ náà ṣùgbọ́n nìkan máa ṣiṣẹ́ àmìlá náà síbà yóò máa ṣe iṣẹ́ yóò sì máa ṣe wàhálà jẹ́ ọmọ làárù ṣùgbọ́n kò ti bẹ́ẹ̀ yẹsọlá àdáhùn àmìyá inú náà dáa ní náà ní òtún lọ ní sí kọ́lọ́kọ́sọ àkóńdẹ̀rọ̀ ọlọ́run bá wá sọ pé hunalika tabulu kullu nafsin ma aslamat ńgbọ́ bá jọ ìyáàmà gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan yọ wà ní màsí gbogbo tó ti ṣe síwájú tó ti gbàgbé. ọmọ ẹ tẹ́ ní ọ̀pọ̀. tó ti gbàgbé yọ wà ní màsí wọn fi hàn wà rúdú ila Allah wọn sẹ́ni gbogbo wọn padà lọ́sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ bá fẹ́ fún un ṣe mú un ṣe jọ náà mọ̀wúlá mọ̀lá káàkiri ọmọ ọba tó yẹ pé ó lọ́dọ́ ọba òdodo ó lásìwájú wájú lórí wọn wàdọ́lá ayọ̀mọ̀ mọ̀ọ́ká yẹ̀tẹ̀wò. ète ète tí ète àwọn tó yẹ pé àwọn àwọn tí wọ́n ní wọ́n lọ bí ajá lórí wọ́n ti ní ète wọ́n ti léte ètí wọn o wọ́n kẹfẹ́ dá wọn láwọn ti rẹ̀. ète wọn wà á hàn yọ wà á di àánú lásán ẹ̀ tí wọ́n á dá nǹkan ní nǹkan ní nǹkan lọ́mọ̀ gba ète yẹn wọ́n kàn lo òun ṣiṣẹ́ ni wọn kà lu òun lásán ṣùgbọ́n ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ní tí wọ́n lọ sí wọn lọ́gbẹ̀ èdè tí ń bẹ ní ọ̀rọ̀ ẹ̀kọ́ náà kọ́ sàn wọn. tí wọ́n yẹ nínú ọ̀ràn ìjà tí ó tún ṣẹlẹ̀ ní ọ̀gá ìdíyàmà àti sọ ti àwọn tí wọ́n ń sìn àti tí ń sìn àtàkùn tí ọmọ ṣẹlẹ̀ àtẹ̀tọ́ yọ̀ọ́ lọ́sibọ̀sìn àtẹ̀tọ́ yọ̀ọ́ lọ́sibọ̀ àwọn ènìyàn náà fìtínà tí ó tún máa ṣẹlẹ̀ níjọ́ ìgbà ìkìyàmà láàrin àwọn káàbìrì òun náà ní wípé àwọn tí wọn di aṣíwájú tí wọn di ọlọ́lá tí wọn di aláṣẹ àwọn àwọn tí wọn lẹ tí wọn bẹ lábẹ́ wọn wọn wà á máa kábò báwọn wọn ní ibú bá wọn àwọn tí náà wọn pé rárá èyí lẹsí bẹ́ẹ̀ torí ibú tẹ́lẹ̀ àwọn káwọn kó ní ibú bá yín pé àwọn wọn gbowó lẹ̀ àwọn wọn gbowó gbogbo owó tá a lò pátápátá àwọn ni wọn gbé lẹ̀ ńgbà bẹ́ẹ̀ jẹ́ mr president mr governor mr chancellor ìní wọn gbowó lẹ̀ ní alẹ́ àwọn ọ̀dọ́dúnlé ká kódà ẹlòmíín tó fẹ̀mí ara ẹ̀ lẹ̀ tó tó tẹ̀lé alọ wọn gbé rárá o alẹ́ yìí náà ní ti yín ṣe ní sẹ́ gbogbo kí ni ìlú àwọn nìkan ẹ̀dá lọ́wọ́ sọ́rọ́ tó ìbọ̀rọ̀ yìí ayà twenty one. ọlọ́ọ̀bá àdìgbẹ́lá sọ pé wàá bára sóòlì ilà ìjẹ̀míyà fàkọ́ọ̀dà dùrọ̀bà olílẹ̀bí iná sẹ́gbàrú iná kùnà làkùn tàbàá fàhálà àǹtọ̀ mọ́gbọ́nùwọ́n àná mi ní àdábìlá ìfi ṣẹ́yìn kọ́ọ̀lù làwọn àdáná الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص الله أكبر ọlọ́ọ̀bá àdìgbẹ́lá sọ pé wàhálà tó lílà ìjẹ́bi ha gbogbo àwọn èèyàn pátápátá wọ́n lò ó sọ lọ́run tó bá jẹ́ ìlànà ìkíyàmá wọ́n jáde kó lulẹ̀ àti mọ́mìnì àti káàbìrì fàkọ́ àdúrà báwù àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ inú àwọn káàbìrì tí wọ́n sọ lórí inú wọ́n máa sọ lílẹ̀ ìdìnnà sábà fáwọn tí wọ́n ti ẹjọ́ bí kábùrà ìníkẹ́ yìí ó tóbi ìsẹ́gbára kò tóbi ọwọ́ àti ilé tó tóbi nílẹ̀ ìsẹ́gbára gbọ́mọ ẹdí ìyẹn sì máa ṣe ilé ayé nìyẹn ìyẹn kan lásán ìyẹn kan lásán torí pé wàá gbé kò kan yóò wàá ga pàrọ̀ yìí tí wọ́n bá lè fojú yọkùn bẹ́ẹ̀ ìyá rẹ̀ ló kún náà ẹ̀wọ̀n ti tóbi ọlọ́ ọlọ́run bá sọ pé bàbá ọ̀la bùdúrà bá wulé nílẹ̀ ìdìnnà sọ́túbà àwọn ọ̀lẹ́ nínú àwọn èèyàn wọ́n wàá mọ̀ sọ fáwọn tí wọ́n jẹ́ aṣíwájú fún wọn pé iná kúnná làkùn tábàrà ẹ̀yin là ń tẹ̀lé nígbà tẹ́ wà ní ayé ẹ̀yin lẹ sọ àmù ẹ̀yin lẹ sì àlọ́nà bàtà àǹtọ̀ mọ̀gbọ̀nà àná mi àdáàbí ńlá mi ń ṣe ẹjọ́ tó ti sọ ǹjẹ́ ẹ̀jẹ̀ máa ń bẹ nínú ìyá àtọ́tọ̀ tí ẹ̀jẹ̀ lè bá àdùn kú. bí a ṣe ń lò wọn bíi tilé ayé ẹlòmíyẹ kọ́ yẹ àti kóòtù ló ti ń lọ kò yọ ọmọ kan máa ṣẹjọ́ náà ni yóò sì máa bàrà kọ́ọ̀tù <laughs> ó ti kó bílíọ̀nù jẹ yọ ọmọ kan máa ṣẹjọ́ lásán ni yóò tún gbé lágbègbè ìjọba mi ìbàdí jẹ ẹlòmíì ó sì jẹ ajé aládìẹ yọlẹ̀ ọdún méjì dáko <laughs> nígbà tó ń bá tó ọmọ yẹn ẹ̀wọ̀n tó yọ lọ à ń poli ìṣèjọba àdìyẹ báyìí àti lè kéde pé àwọn olùmọ̀ ní wọ́n lù wá yìí adẹ́ẹ̀kọ́ ni ẹni ká lóko máa di kí àtẹ̀sí rẹ̀ náà ní ẹ̀sìn tẹ̀wá ní ẹ̀sọ́lá ní ìwé ẹ̀sẹ̀ tẹ̀wá tẹ̀wá òǹkà ńlá tẹ̀wá mímọ̀ tẹ̀wá òǹkà yẹ kọ́mọ ọmọ ọmọ àwọn dúdú kọ́ ẹ̀ mọ́ ọmọ ojú ara wọn báyìí tọ́ ẹ pé ní China wọ́n ti ẹ̀yẹ̀ bá bá fẹ́ yíyan sí ipò ńlá wọ́n mú lọ sẹ́wọ̀n yóò rí àwọn tó wà níwọ̀n tẹ́ ti wọ ìwọ̀n nítorí pé wọ́n ṣàdé ìjọba kóòtù ìmọ̀ tó lóòrò lòdì sínú ìgbà náà wọ́n kọ́ wá tẹ̀ wá ní kò wá tó ẹ̀yẹ wọ́n mọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ àbúrò wọn mọ̀ ọdún tèsè ní ọ̀rọ̀ wọn fún ẹni ọdún ọ̀rọ̀ tí wọ́n mẹ́ta wọn ní bẹ́ẹ̀ lágbègbè ẹgbẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ kó sọ àbúrò àwọn ayọ̀ lámàlẹ́yìn ọlọ́pàá sọ pé فقال الضعفاء للذين استكبروا إنا كنا لهم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء أو لن يرى ما تقول يا يا يا tí ń bẹ nù ìyá ọlọ́run kan tẹ́ ẹ ti ẹ̀ bá wa mú kó kọlu wọn wà á máa sọ pé làwọn adáná lọ́rùn láhàdà iná tún à tó bá ti pé ilé ayé ọlọ́run fọ̀nà mọ́ á ní bẹ́ẹ̀ bá ṣe mọ̀nà lónìí náà rè nígbà tá a ti sọnù náà fẹ́ iná sọ̀rọ̀ àtọ́ àjọpọ̀ kájàrá ni sàwá ó àlè iná àjẹsẹ̀ iná àmúṣọba iná máa lánàá nìyí. wọ́n ló ṣe o àjẹsẹ̀ iná agbára ta ni táǹté táǹsunkún táǹgbára dálẹ̀ amúsọ̀bá iná àbí bẹ́ẹ̀ kọ́ àwa ṣe sùúrù àníkàmú ìyá ìmọ́ra ojú kan náà ni ìyá kò sí mi lábẹ́ sá lọ àgbẹ̀ jẹ́yìn tẹ́ẹ̀mà pé ilé ayé tẹ́ẹ̀bá ti fẹ́ nọmọ kan ní ìsìn tó sáré tún gbéró tó ń ta ẹ̀ fúlẹ́gbẹ́ ọkàn tẹ́ẹ̀bá ti ẹ̀rẹ́ fún pẹ́pà tẹ́lẹ̀ nínú kẹ́ẹ̀dé oṣù méjì àti kẹ́ẹ̀dé ilẹ̀ dá gbára àtàrí ilé ẹ̀dá ọ̀dọ́ ọ̀jù kò sí ìwádìí kìí ní ọ̀sẹ̀ lè wọ́n bára tó bẹ́ẹ̀ ju owó sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ lè wọ́n bára délẹ̀. sọ ayé àwọn ọ̀rọ̀ wa látọ̀ alátọ̀dọ̀ àwọn tàbí ipe ọ̀rọ̀ àwọn káàdìrì tẹ́ ìgbà tí ẹ bá ti gbára sáfún ọgọ́rùn-ún ọdún bá kú tí ẹ ń sunkún kẹ́ ń gbára dálẹ̀ tí ẹ ń gbé kọ̀sáàbà ní kẹ̀kẹ́ kọ̀sáàbà ọlọ́run tó dá wọn wá wọ́n bá abá wọn sọ̀rọ̀ wa ní ọtọ́ ìmójú kò fà wọ́n tún kọsáàpà ní kankan bẹ́ẹ̀ wọ́n wá sọ yìí pé sàwáwó ní àlẹ́ iná ajáde iná amúsọ̀bá iná máa lànà ní màhís ẹ̀dọ́gba ló ṣe àbá àgbàràta kásùnkún kágbára dálẹ̀ káyà ara wa lọ́bẹ̀ òwúlò níbi àmọ́ látara àmọ́ ọlọ́run amúsọ̀bá iná àbá àti ẹ̀fáradà bí wọ́n ti ń dó àyíká faradà káwọn sunkún káwọn pè é kọsáàpà ní kankan kò síbi abẹ́ lọ kọ́nà kọ́sà ni wọn sì wá pèsè ní o ìlà àtìkò bẹ̀rẹ̀ lọ́wọ́ láàbò gbàtà bàtà lórí ilẹ̀ ìjà kan lórí ìlà ìjà ìjọba nínú ìyẹn jíjà tí ó ti ṣẹlẹ̀ ní ọ̀lẹ́ ìyáàmà ẹlẹ́ẹ̀kẹrin onáà ni mo ká sọ mọ́tò káàbìrì kan ní ìnáwó ṣèkà káàbìrì yóò máa bá alábàárín rẹ̀ tó jẹ́ ṣe ìpamọ́ yóò máa bá jiyàn ní ọ̀lẹ́ ìyáàmà tẹ́ẹ̀ fún gbogbo ìyẹn ló ní kọ̀ọ̀rọ̀ inú tiẹ̀ tó tó àwọn àdìsá nínú sọ̀sọ̀ ó ní ẹnì kan ní àdìsá tó wà pẹ̀lú ẹ̀ tọ́jà pé gbogbo gbàdé ọmọ ṣiṣẹ́ lórí ilé kan lọ́rùn kódà àwọn sàtẹ́jọ́ lè lọ́wọ́ àdìsá sọ̀sọ̀ àbí ṣé ìwọ náà àdìsá sọ̀sọ̀ òyìnbó náà ní kọ̀ọ̀rọ̀ inú náà dìde ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọlọ́run ti bá mi rọ̀ ọ́ ti gba ìsìlámù tiẹ̀ kò sí ìgbàgbọ́ lórí pamela tẹ̀ tó si àmì lọ́wọ́dà dáná sọ̀sọ̀ àbọ̀ nìyẹn. ó ní sọ́kọ́ pé kò sí ọmọ kan tí wọ́n bì àbí kíkéré sí ìtọ́sọ̀ wá wá fọ́ọ̀tẹ̀ láì ní wáyé mi yọ̀bà máa ní. èèyàn kan pé iná ìlọrin ní àlọ́sẹ̀ iná ìyá mi ní sáré gbà ẹ̀ ó lè ká ní ṣe ọlọ́run ọlọ́run kò ní ìtọ́rọ̀ ọ̀rọ̀ ọwọ́ tẹ̀ nígbà tí a ní òní òní oṣù kan ẹ̀ alẹ́ ìsara ìsara. tí túmọ̀ sí pé ìtọ́ ń bẹ ni gbọ́ àlùkù lórí kọ̀ọ̀rọ̀ nínú alábàárín rẹ̀ kí ọmọ òru rẹ̀ ìmọ̀gbà tó bá ti bí tọ́lọ́ mẹ́tò gbogbo tó bá ti fẹ́ ṣe ọ̀rọ̀ náà ti ọlọ́ ọ̀fẹ́ wọlé rẹ àdúrà tó yẹ àdúgbò ìlọ yẹ kó o ṣe ṣe ọ̀fẹ́ jáde àdúgbò ìlọ yẹ ṣe ṣe ọ̀fẹ́ wọlé ọ̀fẹ́ wọtọ́lẹ̀ àdúgbò ìtọ́ yẹ ṣe ṣe ọ̀fẹ́ jẹun àdúgbò ìtọ́ yẹ ṣe ṣe ọ̀fẹ́ wọṣọ àdúgbò ìtọ́ yẹ ṣe ṣe bí ọba ti ẹ̀ pa ọ́ láṣẹ kìíní kan yóò ti ẹ̀ kéré sí ẹ̀ǹtí ìṣèkìní o ẹ̀ǹtí ìrántí àdúgbò torí ẹ̀ lọ jẹ́ pé ẹ̀ ń bá ti yẹsẹ̀ bẹ̀rẹ̀ lọ síbi ìwà burúkú tó ti mú òkun lójú ọ̀bẹ àti padà rẹ̀ ọmọ ilé o ọmọ ilé o ọ̀nà sọ pé bàbá kọjọrọ náà àlàkà bàbá kọjọrọ bàbá kọjọrọ náà àlàkùnú bíi má dànù yẹ sí wúwúwú. àwọn káàdì iṣẹ́ ẹ̀kú ṣe ń ṣe wọ́n jẹ ògùn ni wọ́n jẹ ẹran ìdàgbò ni wọ́n pààyàn ni wọ́n ṣe gbá wọn ṣàgbọ́n ni gbogbo ẹ ti ń kẹ́yìn èdè kẹ́kọ̀ọ́ ti ń ṣe lọ́kàn gbogbo ẹ ti wá dùn kalẹ̀ ẹjọ́ ọ̀pọ̀ kẹ̀lẹ̀ kẹ̀kọ́ àkẹ́kẹ́ alọ̀ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sẹ́ni bóyá kẹ́kẹ́rin ni ọ̀lọ́ wa ẹ̀tọ́rí ẹ̀ ló jẹ́ pé kéèyàn ya múra títí ẹ̀ bá fi ṣe tọ́lọ́mọ́ ìdòwòsù kéèyàn mọ́ ìdòwòsù òun kódà inú ẹ̀kọ́ nínú Islam tó o ti dẹ́sẹ̀ kan kó o sì gbìyànjú kó o sì sára ìwọ́lọ́ oríṣiríṣi ẹ̀sẹ̀ yìí kọ́ wa torí ẹ̀ kó o sì sára o tún dá mi kó o tún tọrọ àforíjì kó o tún torí ẹ̀ kó o tún ṣe sàrà ńgbà ọba ti sàrà òun yóò mọ ọkọ ẹ̀mí rẹ̀ mọ́ ńgbà ọba ti mọ ilé ọba wọn ti dẹ́sẹ̀ náà wọ́n ti sì rà tó olóṣùwà mọ̀tì ẹ̀ lọ bí ètò àlọ́ ọmọ ẹ̀mọ́ kéré ọba wọn ti dẹ́ tún dẹ́sẹ̀ lónìí o ìgbà tún dẹ́sẹ̀ lónìí èsì two thousand ní kò ti ṣe sàrà <laughs> yọ wà jẹ́ kẹ́sì ẹ̀ wọ́n dínkù lọ́dún yẹn dáadáa yóò jẹ́ kẹ́sì ẹ̀ wọ́n dínkù yóò jẹ́ kọ́kẹ́ ìyọ̀mọ̀ ọmọ kọ́lọ́dà àbújẹ́ kọ́kọ́ ọmọ wọ́n máa tako èsì tó jẹ́ alábàárù yìí wọ́n jọ ń da ìkìyàmà ọlọ́run wá sọ eléyìí fún wa nínú Suratu Qaf àyà twenty one títí dé thirty táwọn ìyàwó ọlọ́ọ̀bà àdìgbẹ́ lọ́wọ́ sọ fún wa ní Suratu Qaf àyà twenty one dé thirty ọlọ́ọ̀bà sọ pé wà já àti kullu nafsin máa àṣà ìkùnkùn wọ́n jẹ́ ìdẹ́. لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد قال قرينه هذا ما لدي عتيد القيا في جهنم كل كفار عنيد مناع للخير محتئم منيب الذي جعل مع الله إلها آخر فألقياه بدعة أبي شديد قال قرينه ربنا ما أبغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القوم لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل أهل وتقول هل من مسيد ọlọ́ba àlejò aláṣọ́gbọ́wájá akọ̀lù náà ṣe ní gbogbo ẹ̀mí pátá ní ó dé ìjọ tí ìjà lè kí á mà máa sáàyè wọ́sẹ̀ rẹ̀. ẹ tí ó wà wájú rẹ̀ tí ó ń dájú rẹ̀ ipe mi ni ọmọ àtẹ̀lé yẹ ọ́ pàtó rẹ̀ ẹ tó jẹ́sẹ̀ ní ìlú tí ọmọ ẹjẹ ìwé tó ṣe lé ayé ìlú tó tó ṣe tó ṣe tó ṣe yọ wà pẹ̀lú ẹ̀jẹ̀ mi ìyẹn tó pọ̀ nínú rẹ̀ nínú ṣẹ̀tàn yọ wà pẹ̀lú ẹ̀ gbogbo oríṣi ara wa yìí ni ó ṣe àtàkùn lé wa lórí ìjọba ìyá ọlọ́kọ́ sàmọ́ oríṣi ara wa sàtàkùn mọ́ yọ wà pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́ni làbọ́dé tó ń tàbí ní ha dáa nípa ìjọba ìyá ọkàn ń ni ọ̀hún ń pa ẹ̀rọ alákòóso fàkàṣàfúnà àǹtàgìtọ̀ àkà ìdìbò tó gbójú rẹ tó orí àdìdì àmà bó ṣe ní àwọ̀ àṣìkò lójú rẹ ìwọ náà wà níbi tó ní àdìdì àmà ní bàbá sọ̀rọ̀ kàlíyà o àti ojú wọn wà mú gánágáná ìtò òtírí tẹ́lẹ̀ ọmọ wa rí wàkọ́ ọ̀là kọrin inú alágbàánu ẹ̀rí tọ́jú ṣe ìtàn yọmọ sọ pé káàdà eléyìí ti wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ mi tẹ́lẹ̀ kó ọlọ́run ti kọ́lé alórí rẹ̀ ájọ sọnù ni èmi náà ló ti wà gbà pẹ̀lú ẹ̀ kò sí ń tọ́ fẹ́ ṣe ó ti wà ní àkọọ́lẹ̀ àlẹ́kẹ̀yà fi jahannama gbìlà kàfàárì ìnà àdìyẹ ọlọ́run máa sọ fáwọn mọ̀láyíkà ipe ẹ máa jù sínú náà jahannama gbìlà kàfàárì ìnà àdìyẹ gbogbo kèfèrí tọ́jẹ́ olùgbẹ́rùgbẹ́rí sọ ìbùdó ìnáà ẹtí ojú kìí tẹ láti ẹtọ náà ẹ máa ju wọn sínú jahannama àwọn afa sọ̀rọ̀ nípa pé alẹkìyà dọmíru ìdílẹmì ẹ nínú èdè lárúbáwá wọn a máa lo dọmíru ìdílẹmì béèyàn kan wọn a sì máa lo béèyàn méjì ẹ kò sí èdè wọn ṣe nínú èdè lárúbáwá so ó lè jẹ nínú àwọn màláíkà méjì lọ́dọ̀ wọn máa pa láṣẹ ó sì yẹ kó àwọn màláíkà ti náà ní ọmọ sọ pé ẹ wọn kó ẹbí òwúrò pé sọ pé ìfá nàbùtì mi ń dìkìrọ àbíjú wa màsílì ìṣe tètè lè wá bẹ́yìn náà dàkúrú lè bá àwọn ọmọ yẹn kì í sí ẹ̀mí tí bàbá yẹn sọ gbòmù tọ̀ mí lù tẹ́ níyàwó alẹ́kẹ̀ yá fi jahannama kúlà kàfà àrìnrìn àníyìn dẹ ẹ̀yin màláìkà gbogbo káfíì tọ́jà ìtì ìtàlásẹ̀ tọ́lọ́ ẹ máa tù wọ́n sínú náà màná ìlẹ̀lẹ̀ kọ̀yẹ̀ nítorí bá jẹ́ nǹkan dáadáa èyí dáhùn ó ṣe é mọ́tẹ́lì olùkọjá àwọn ní orí. ó ṣe èméjì nípasẹ̀ ọ̀gá ẹ̀dí àmà ó dà ó ṣe èméjì nípa ayé ọlọ́ kò sẹ́yìn kan láyé tí ó sọ kọ́tà lójú kọ́ lọ́wọ́ sí. nínú ọkọ̀ nígbà àkọ́kọ́ náà bá bẹ àkọ́kọ́ wà lórí èméjì kan àbúrò tó wà ṣùgbọ́n wọ́n mọ̀ sí lè ṣe èsì wa àbúrò láṣẹ adájá àbúrò láṣẹ wà wà lé ayé tábò ta ló wá pápẹ́tì tọ́jà wa báyìí bóòlù ilé ayé ìṣèlú yìí bóòlù sábà sí ní bóòlù ilẹ̀ sí ní bóòlù òun ní lọ láyé ó ń lájẹ pé ọlọ́run wà má síbẹ̀ kọ́ wá ló ti wá dà lójú o ti wá rẹ̀ gbèrègbèrè pé ọ̀sán ọlọ́run kò lọ inú mi méjì èmi ọwà ẹlòmíì wá ń bẹ yóò kú lórí ìgbàgbọ́ òdodo ẹlòmíì bẹ yóò kú lórí iyèméjì o tó bá ti kú lórí iyèméjì o nígbà tí ò ní gbàgbọ́ òdodo náà tó lẹ́ jẹ́ pé àgbéyìn ọmọra dáadáa ẹ àìsàn wá ń ṣe ọ lọ wá ń gbé ọ̀dí àtọ́tọ́ ọ̀dí àtọ́tọ́ ọ̀ máa gbé bóyá mọ̀láìkà bóyá mọ̀láìkà àkútí dé òtí lọ́dọ̀ òbí nù tọkọ pàdé ẹ̀ pẹ̀lú ayọ̀ kọ lọ pàdé ọlọ́run àrẹ pẹ̀lú ìdùnnú ẹ̀ ọ̀pọ̀ wa ló ń pẹ́ bọ́lá àsìkò ti yá ẹgbẹ́ ìgbónú mi ò tún lè ẹni lọ́mọ bí lẹ́nu gbá àgbẹ̀kọ́ ní kúrẹ́ lọ́wọ́ ní bílíǹsì ọ̀nkárá rẹ̀ jẹ́ ẹ̀mà ẹ̀mẹ́yẹ tí ò tí ọdún ti lọ ọ̀dọ́ lọ. àdìgí kúrò rẹ̀ ọmọ mi àní ọmọ gbìyànjú lórí pé tọ́lọ̀ bá ṣe lẹ́tọ̀ọ́ kó o lè fún ìwòsàn àìsàn ṣùgbọ́n ìdùn máa fẹ́ gbé ọkọ̀ tó ká gíláàsì kò sí lọ ọ̀nà ọba àti olùdókòrò àti òtún ní ìmọ̀lá ẹ̀ka lórí ìdókòrò ọgbọ́dọ̀ wà ní ẹ̀mí rẹ̀ láti lè gbé mọ́mìnì òdodo náà ní ọ́ mọ̀nà ìjẹ̀lẹ̀ fẹ́ torí ẹ̀rọ bí wọ́n gbà tá ẹ̀sìn bá ti mọ́mì tó ṣe káfí ẹ máa sọ́jà àwọn méjèèjì yóò sì gbé ìyàtọ̀ bẹ́ẹ̀ láàrin àwọn méjèèjì ọkọ mọ́mì yọ balẹ̀ ìdí ọ̀yọ́ fáyà sí òde fáyà sí ìmí ìdíkà mi fáyà jẹ́ kó ọmọ ọgbà mọ́mì yóò sì mọ́ ní nǹkan tíntín wọ́n lè pé múmi ni òun gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbadá ẹ̀ka àbí ọ̀dọ̀ owó kẹwàá wọ́n yóò tún máa ní palẹ̀ káàbí yóò tún sá kọ̀mẹ́ kú tí yóò ti sáré pé wọ́n yóò fẹ́ ti dé máa mú owó ẹ̀dá fún ẹgbẹ́ tí ó mọ̀ wá ti dé gbogbo ẹ̀dá tí ọmọ agbára ta ìjọ kan mo rí ọmọ South Africa sì yọ lọ́rùn rẹ̀ ìmọ̀ tọ́ba ó sì dùn rẹ̀ yìí pé wà láì kí nìkan lọ́sẹ̀ wà láì káàbí wà lóye yóò ti dé gbogbo ọmọ Kalau kó ṣe wá mú mi lòdòdò ọlọ́run àlejò lásán yìí pé alẹ́bíyà ìjà nàmà kúlá kápá ìnìhàní dẹ gbogbo kébèrè agbẹnugbọnri tí ta láti ọlọ́run ẹnu ọdùnmọ́nù náà já nàmà màná ìlẹ̀lẹ̀ kẹyìrì ẹni tó ṣe pé gbogbo dáadáa ni bí máa ń kọ̀ fún yàn láti ṣe ni mọ́tẹ̀ mòyí oríyìn méjì ni wà nípa ọlọ́ àti ní ọ̀gbìn àìkíyàmà alẹ́ ní ìdá àlàmà aláhi ilá àhà ẹni tó ti ṣe ń sin lọ ètò ń sin nǹkan mìíràn ní ọlọ. kò sí ọwọ́ àmọ́sánásí ó kírun nígbà wọn bá ìṣòro pé kẹ̀kẹ́ ni ó ṣe ó ìdùn lọ sí lẹ́gbọ́n à ó sí orí túbú náà ló sì wà ọkàn yọ̀ kiri mùnàfíkì ni ọ́ ìnà mùnàfíkì ìnà náà àwọn mùnàfíkì ọlọ́run ní kó wọn sí bèbè iná ìsàlẹ̀sàlẹ̀ tó gbóná jù lọ́wọ́ gbogbo wọn sí lálẹ́ ìyá wọn. ẹ ọlọ́run bá dé kọ́lá sọ wípé alẹ́ bí ìdá alára aláhi lánà alẹ́ bí ìyá òfin àdá àbí ṣẹlẹ̀ ẹ̀tọ́ mú nǹkan bí ìmọ̀lọ́ ẹ lọ jù wọ́n sínú iná inú inú yàgò líle kọ́ọ̀dà kọ́ni ìlú alábàárín rẹ̀ ní èṣù yẹ wàá mọ sọ pé rọ́bà náà àbújẹ wọn lọ́dọ̀ ẹni rẹ olùtọ́jú wa olùrẹ̀ wa máa àtọ̀gá ìlú èmi kan kọjọ́ yàtọ̀ yìí o èmi kan kọjọ́ kọjá àlàtọ̀lọ́ wàlá kí n ká nàbí dọ̀là ìlú ìlàyé ó ń gbé ọmọ ara rẹ̀ inú àlù lọ́wọ́ àtẹ́lẹ̀ inú àlù tó ń kàṣe ni pé òun á tún lé mu lọ́wọ́ àbẹ̀rẹ̀ kọ́ọ̀dà láàtà kàṣìmú ládàá yíyà ọ̀nà ọ̀rọ̀ sọ pé ẹ̀mọ́ àti ìyàn lọ́dọ̀ mi èwo yàn tẹ́ ń dá yìí ẹ̀jẹ̀ ní kó bàbí yára yíyí bàbá dípọ̀ tí a ń tu ilé ẹ̀kọ́ èdè wá ilé. ilé ìjà mi ọlọ́run kò ti ṣe kò sọ mi lẹ́yà ìgbé ń bọ̀ bá tó àsìkò yìí ẹ jẹ sán bẹ́ẹ̀ yà òun sì ní sáà gbẹ̀yìn kankan láti fi àmúgbá yìí. máa yóò bá ti dárí mi ká ọdún dàda yíyá tèmi ọlọ́run bá ti sọ pé tún ṣe jù lọ ẹ̀sìn wọn náà máa ń fi dára òbí yìí padà ọ̀ dára rẹ̀ ẹ̀ ń dára rẹ̀ ntọ́kàn kù àwọn ìtọ́wà pẹ̀lú wa ní pé àwọn ti bẹ́ẹ̀ lọ kádàrà ntọ́ba jẹ́ tọ́tọ́ tọ́ba ìsìlámù ni a lè gbé gbèsè rẹ̀ sùmọ́bà wa sọ pé ẹ ẹ ọlọ́ọ̀bà yí kádàrà padà ẹ wá tẹ̀tẹ̀ pé kíní kan ló ti kọ́ tẹ́lẹ̀ owó yí padà ọ̀gbẹ́lu ara rẹ̀ yá màá yí padà ní ọ̀rọ̀ olùdàdà yá ọ̀rọ̀ tẹ́mi ọlọ́ọ̀bà ti sọ pé yí padà mọ́ wọ́n máa ànàgbé lọ́lá mi lè dàbí. èmi èsì sábòsí sáwọn ẹrú sí mi rárá bó ti lọ́ọ́ jẹ́ ìyàwó mọ̀nà lóògùn ìjà ká sọ fún náà yá ànámà tí wọ́n mọ tí wọ́n mọ ọ̀rọ̀ ìyẹn bẹ́ẹ̀ àwọn èèyàn kú tí wọ́n mọ ọ̀rọ̀ àjẹmú kúkú bẹ́ẹ̀ àwọn àmọ́ sọ fún yá ànámà yẹn fi hàn léwu sáadá so ti kún kẹ́kẹ́kẹ́ so ní fi èèyàn mọ so ní yá àjẹmú mọ́ yọ ọ̀dọ̀ kúndù àdìyẹ kúndù òun ni ìyẹn dídà láàrin káàbìrì àti alábàárí rẹ̀ tó jẹ́ ṣe ìwà ẹlẹ́ẹ̀karùn-ún nínú ìyẹn dídà tó kù ṣẹlẹ̀ ní ọ̀rùn ìdàlẹ̀ kìí àrùn ni pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò tún máa tako oríkì ara tọ́lọ̀ gbogbo bá a fi ń ṣe ìbáàdà pátá gbogbo oríkì ara ìlú ìtẹ̀tẹ̀ ilẹ̀ tá a fi ṣe ìbáàdà wọn ìtẹ̀tẹ̀ nàdàtà tó lò ní wítẹ́ẹ̀tì gbogbo wọn wà sẹ́yìn gbé yẹn tó bẹ̀rẹ̀ bíyà wọn ilé abájá báyìí ọkà ilá ọkà láàdá ìkóso ìgbà ọ̀sán wọn. òbí kejì náà gbogbo abúlé àti pátá gbogbo ẹ̀dá tó bí nẹ́ẹ̀sì iná ẹ̀dá wà sábà oríkì ara mẹ́mẹ́ ayé tẹ̀yẹ ti ṣe mẹ́mẹ́ ọlọ́run wa sọ fún wa nínú Kùránì nípa oríkì ara nínú kúrò àkókò síláàtì àyà nineteen twenty àti twenty one ọlọ́ọ̀bà àdìgbẹ́lá sọ pé wàyà ọmọ yóò ṣàwọ̀ àdá òǹlà ìlànà náà fáwọn olùzọ́rùn ọjọ́ ọkọ̀ bí ọmọ àdìgbìyàmà tó gbogbo àwọn ọ̀ka ọlọ́run sí òsì lọ́lọ́run ọlọ́run ni wọ́n gbá gbogbo ọmọdé sínú náà fáwọn olùzọ́rùn wọ́n wàá tún wọn fi káàkiri nínú náà kàtà ìdámájáwó ha. شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون أخرج ربنا ودعوة ọlọ́run nígbà tí wọ́n bá wá dé inú náà ṣẹ̀yìndà àdéhìn sàmúlòmùn ní ẹni fi ń gbọ́ràn bí ọ̀rọ̀ àwọn ṣẹ̀lẹ̀ etí wọ́n lè fi gbọ́ràn etí náà lè ti ọkọ̀ wà lè fi gbọ́ràn ọ̀tá rẹ̀ kì í tó lọ́bẹ̀ kí àìmọye tó lé tí ó sì gbọ́ràn ẹ̀ẹ́dùnúbíọ́ ọlọ́ọ̀bá àdìgbọ́ láti rí pé sẹ̀rídà lẹ́yìn ìsàmùlógún ìgbọ́ràn wọn lógún tí wọ́n ti ń gbọ́ yọ wà á máa sọ ọ̀rọ̀ lọ́rọ̀ tí o ti dé ìjà tí o ti ráì ó yí ti bẹ̀rẹ̀ lójú inú lọ́fẹ́ máa gbọ́ lágbájá sàyídá ìdùnnú rẹ ni ọ àgbẹ̀ ẹ̀gbọ́n náà kí ló ṣe. nítorí kó ọmọ abanújẹ́ tó ọba gbọ́ wípé nígbà tí àdékèrè mẹ́lẹ̀ kúrá mẹ́lẹ̀ tí wọn kà sí ọ létí kọ́ ọmọ ọmọ ẹ̀dínú rẹ̀ ọmọ ẹ̀dínú rẹ̀ ọmọ ọdún lágbájá sàyídá ni wàá máa ń yẹn yọ pé tó ń fetí ara gbọ́ ní ayé rè wàá bù àwọn tó tó tó wò gbá ah, eléyìí èèyàn gbọ́dọ̀ wò lẹ́ẹ̀kan tó tó wò lẹ́ẹ̀kejì à ah, ojú rẹ ojú rẹ ọ̀tà pọ̀ wájú ìlú òun bẹ́ẹ̀ náà ní awọ ara rẹ yọ máa ká pọ̀ níjọba ìlà ìdí àmà bí máa ká àmà àmà yọ máa ká pọ̀ àwọn káàkiri yẹn وهو خلقكم أول مرة وإليه ترجعون àwọn káàkiri ọ̀rọ̀ àwọn sọ wípé ẹ̀yin awọ àwọn èyí ẹ̀yin awọ tẹ̀lé lára wọn kí ló dé tẹ́ẹ̀kú wá ń takò wọn àwọn lọ́jọ́ òní tẹ́ẹ̀sì mọ̀ pé tẹ́ẹ̀ bá sàtàkò tí wọ́n bá sàtàkò ó ṣe ní lọ́rọ̀ wọn olùkọ́ àwọn ọmọ wọn bá jẹ́ nílẹ̀ ní àdéhùn ọba nù kí ló dé lọ́pẹ́ yìí gan lẹ́wọ́n sàtàkò wọ́n máa sọ yìí pé àwọn awọ ara yẹn wọ́n máa sọ pé àǹtàbàdà lọ́hùn lẹ́ni àǹtàbà kò sí àlẹ́ ọlọ́run tí wọ́n fún nǹkan gbogbo nǹkan lọ́rọ̀ sọ ní àwọn àwọn lọ́rọ̀ sọ lónìí ilé ayé ọlọ́run ọ̀pọ̀ àwọn lọ́rọ̀ sọ nígbà tí ò tí ò ṣẹ̀dá ayé wa lónìí ayé tí ò ṣẹ̀dá ayé wa tó fún ẹ̀ lọ́rọ̀ tí ò lanú rẹ̀ báyìí tó sì lọ́nà wa nígbà tí ẹran ń lu ẹran àwọn ń lu àwọn ó ń lu egun ọ̀rọ̀ yìí jáde pẹ̀lú làákàyè tó nà ń ṣiṣẹ́ ọlọ́run ọba tó ṣe ní ìwé yẹn tó ṣe fẹ́ranko tó ṣe fún àwọn dábàá mi náà iná ẹ̀ ní ọ̀rọ̀ àti ti àwọn oníjọba ẹ̀kí àmọ́ sọ ń bẹ́nu àwọn onímọ̀ tí ó sọ pé eléyìí wà mú ààyè tọ́lọ́ ti pé ọ̀rọ̀ sọ nípa oríkèé ara ọkùnrin àbí obìnrin nínú Kùránì ààyè méje bẹnu ọ̀rá tọ́lọ́ ń fàkẹ́sọ kú òṣojú abẹ́wò wọ́n wá nílé iná wá di ìkẹjọ rẹ̀ wípé àdákàrí tọkùnrin àti ti obìnrin àti abẹ́ tóbìnrin ènìyàn ọlọ́run dà kú pẹ̀lú awọ yẹn báwọn náà ń bẹnu tí ó sẹ̀ tí ó jẹ́ ìgbé yẹn àbí tí ó takò ní ìjọba ìgbé àwọn pèsè kó lóbi ṣe ìnà ló lóbi ṣe jẹ́ ìwọ náà lóbi ṣe ìjọba ìnáà lóbi ṣe lábàjá ìnáà lóbi ṣe pẹ̀lú olúwa wà ní sọ̀rọ̀ kankan wà kọ́ọ́dú lìjòló de irú límọ̀ṣẹ̀yìn tó máa rí iná kọ́ọ̀lù àǹdàbànà láhùlẹ́bí àǹdàbànà wà wà alákàkùn àwọn ọmọkọ̀tì wà ilẹ̀ èyí tó yà ó wọ́n máa sọ fún oríkè wọn wọ́n máa قالوا أنطقنا الله الذي أنطق كل شيء الله تقول قال رضا إن ربعنا رضا وهو خلقكم ظننا كلني أول مرة لتبني وإليه ترجعون هذا الله عليك ولا إن ليس شيء فلاسل حديث واحد صحيح مسلم لا تدعو أبو هريرة أصيبه àwọn sàbí sọ pé yá ọ̀tú lọ́la alìnara ọ̀bàna yàwó ẹ̀kìyà ilé òjijì ọlọ́run sáàbù lórí ọlọ́run ọba wa ní ìlú ẹ̀kìyà kọ́ òjijì ọlọ́run wa sọ pé alikù dọ́ọ̀rù nàbí orúkẹ́ fi ṣàmùsì kí n bọ̀ yọ̀rọ̀ sẹ́ẹ̀ máa ríra yín lọ nígbà tẹ́ ẹ bá ń rí òrùn lọ́sàn-án gẹ́gẹ́ sẹ́ẹ̀ máa gbé lè ṣàtìfẹ́ sọ ààbà tí o sì sí ẹ̀fúdò kankan lójú sọ́nà gbà náà kọ́ ọ́ lò lá ọ̀sọ̀ tó hà kìí ṣe bẹ̀rẹ̀ ọ̀pá dúró lòlù tí wọ́n ń sọ̀rọ̀. kọ́ọ̀lù òtí ọlọ́run sọ pé hali tó dọ̀ rúgbìnà fi rúgbìnà fi ọmọdé lẹ́yìn láti ìbára sọ yìí pé ṣé ní òru tó jẹ́ ọjọ́ kẹrìnlá lásìkò bá dé tẹ́ bá ń wo òṣùpá ṣé ẹ̀ máa ń tí ò sí ẹ̀sùn tó kankan sámà àkọọ́lù lá nítorí rárá àwọn ìṣe bẹ́ẹ̀ kọ́ọ̀lá kọ́wà ńlá kọ́wà lẹ́bi nọ́ọ̀sì ìyẹ́dì láàbùdọ̀ ọ̀rùn náà fi omi ẹ̀tọ̀rọ̀ bíbọ̀ àníṣà sáà ṣe pé òun kọ́ náà tí ẹ̀mí òun bẹ lọ́wọ́ rẹ̀ ó fi kúrà ẹnìkan ò ní di ẹnìkan lọ láti rí ọlọ́ọ̀ nílò ìdàgbìyà ní ẹni mọ́mìnì ìlà àmà tòlọ̀ọ̀rùn náà fi rú yàtì àdé fi rú yàtì àdé náà ìlà yẹn ìlà ìsìnáwó lẹ́nkọ́tẹ̀ yẹn kí ẹsẹ̀ lọ́tẹ̀sì àyàfi àyàfi tọ́ba ti wí pé ẹ máa ń dira nílọ lórí rírí àwọn kan méjèèjì lọ́sọ̀ lóko kọ́ńtà lẹ́yìn ìgbà náà lọ́nà ọba adékọ́lá yọ sọ pé fàyẹ́lì ẹlòmíṣọ́nà sọ̀sọ́nà wa yóò tó ẹrú sí rẹ̀ kébìlà ìyáàmà yóò máa sọ pé pé ṣé nǹkan ọlẹ́gbà tó wà ní ayé ṣé ìsàwọ̀lẹ́ pọ̀ gbọ́dọ̀ oríkà rán náà bá ní àdá ọwọ́ kókè ẹjọ́ máa níbi ádámù náà àwọn bẹ́nẹ́fìtì kan ti wà bẹ́ẹ̀ táwọn ẹ̀dá mi ò ní ṣé ìsàwọ̀lẹ́ pọ̀ gbà tó wà ní ayé wọ́n ń sọ̀rọ̀ wíwúkà ṣé ìfi ọjọ́ gbà lórí nǹkan nígbà tó wà ní ayé wọ́n ń sọ̀rọ̀ wíwúkà sí ìrọ̀ ẹṣin àṣàrà fún sí ìrọ̀ fún ọ àwọn kan tó lò yà ayé sí ìrọ̀ fún ọ wà á dárúkà tẹ́lẹ̀ aṣù wọ̀tẹ́lẹ̀ bá sí ìjẹ́ ọjọ́gà tí wọ́n náà pàṣẹ tó o sì tó ń gbádùn ìdí wá láti fi ìjọba mọ̀ ọ̀yẹ̀ kúrò lùbàdà ọmọ àtẹ́gà dáhùn ọ̀sọ̀ pé bẹ́ẹ̀ lọ́rọ́ ọlọ́wọ́ aṣọ fún ẹ ó sì rẹ̀ gbá ṣé ọmọ àmàdájú lórí pé ọwọ́ apàdé ìyọ̀ ọlọ́run tọ́yà kúrò lá à yóò lọ́wọ́ ọmọ àmàdájú ní ọ̀gá bì fẹ̀yà kúrò fa ìní àzá àkàmá ẹ̀sìn ká ajẹ́ pé ń sọ ọ́ lẹ́sàn-án bí ìgbà tí yàn pààyàn tó gbàgbé yàn bí wọn náà ṣe pé gbé mi ọlọ́run tó mọ̀ yẹ kọ̀ọ̀tà ni ọlọ́run àtọ́jú يوم الجمعة فيقول أي كل ألم كل فيقول فل يوم عشان فل ntọ́ba bu ọ̀ni ألم alambo kìrìmọ̀ sẹ́yìn sàkọlẹ̀ mọ̀ wọ́n sẹ́ wúlò wọ́n sẹ́ wúlò sẹ́yìn fi ọjọ́ ga sẹ́yìn fi ọjà wò sẹ́yìn rọ ẹsẹ̀ àtàrà fún mímọ́ sẹ́yìn fi ọjọ́ ga sẹ́yìn fi látara ìjọba tó ń gbádùn à yóò nílò ọlọ́run gbogbo ẹ̀ ló ṣe ewu wa mi ọlọ́run ọ̀tún wa sọ pé o lérò pé wọ́n pàdé mi lónìí rárá mo ò tiẹ̀ lérò pé wọ́n pàdé mi rárá a ọlọ́run wa sọ pé fa ní àzá kàkà máa ń ti dà ẹ̀sán gbígbàgbé tó gbígbàgbé tó gbàgbé mi ọlọ́run mi náà wà sàn ọlọ́run nígbà wọn gbàgbé níṣẹ́ bí ẹtọ́ gbàgbé rẹ ló rẹ ni lẹ́yìn ìgbà náà lọ́wọ́ tó fi ẹlẹ́ẹ̀kẹta yóò tún sọ ewu àkọ́kọ́ yóò tún sọ fún yọ wá sọ pé yá rọ́bì á máa ń tòbi rárá ẹlẹ́kẹta wọn sọ pé wọ́n lọ mọ mọ nígbàgbọ́ sí ọ wábí kìtà bìkà mo nígbàgbọ́ sí kíra rẹ wábí olùsù bìkà mo nígbàgbọ́ sí òjíṣẹ́ rẹ wọ́sọ̀ lẹ́yìn mọ̀ ń kírun wọ́súnmọ́tù mọ̀ ń gbáwẹ̀ wàtásọ̀ dábìtù mo sì sàrà. wàyí fún ní ìfẹ́ ní mọ́tàkọ́ra gbogbo ẹ̀yìn tó bá lè ṣe fúnra rẹ̀ ìní ó ṣe wájú ọlọ́run máa máa dá mẹ̀lẹ́bí wọ máa máa fọwọ́ gbọ̀n lórí oríṣiríṣi yọ kálẹ̀. فيقول ها هنا إذا أدبي ومرضي قال ثم يقال له الآن نبعث شاهدنا عليك نبعث شاهدنا عليك رب دعوة ربي àwọn ẹlẹ́rìí táwọn ọlọ́run ní lórí ìrẹ́lẹ̀ ayé káwá ní ẹgbẹ́ ìsìn kọ́ wa máa sọ ṣètò ìtọ́nu tó ṣe. wọ́n ẹ̀ta bá kárùn-ún náà sí ìgbà náà lè lọ́wọ́ àbá yóò wá sọ pé máa ń tẹ́lẹ̀ ní iye ṣáájú àlàyé rà ta ni àwa takòmí lónìí pé gbogbo olùkọ́ sọ yóò rí bẹ́ẹ̀ fàyè táwọn adáàbí ọlọ́run bá sọ kí èdè yóò di lẹ́nu kò ní lè sọ̀rọ̀ ọ̀nà wàyùkọ́ọ̀nù lè fásitì nìyí wà láti nìyí wà ìlọ́ọ̀nù yìí ń tètè gbogbo ní ara rẹ̀ ìtàn ni ẹran ni egbò ni wọ́n ní ẹ̀yẹ máa sọ̀rọ̀ ti òun ti so ìtí ọ̀sán kan lẹ́nu fátẹ̀ ní tẹ́kù fásitì òwú wà láti òwú àyíkọ́ òwú ní àmàlẹ́ àwọn ìwọ́n bá máa sọ ju tọ́ gbogbo sẹ́tò ṣe pátápátá ní wọ́n sọ wọ̀dá nígbà ní ọjọ́ra mi nọ́ọ̀sì yóò bẹ̀rẹ̀ fi yẹ wá àwà wí ní gbogbo ìtọ́sọ̀rọ̀ wọ̀dá nígbà ní mọ̀nàfì wọ̀dá nígbà lẹ́bi ẹ̀sìn kàtọ́ àyè ibẹ̀ ibẹ̀ ìjọ wà á hàn pé mọ̀nàfì kí èèyàn ni nínú ẹ̀tọ́ náà ọba àlejò láti bínú sí àwa wí irọ́ pípa kò wúlò mọ́jọ́ bí i àìdíyàmọ̀ yóò tún wá jẹ́ àlékún ìyàwó ń bọ̀ bá sọ ọ́ kalẹ̀ tán tọ́wá di pé àwọn oríkè omi ọ̀tún àwọn ọ̀tá àwùjọ ìlà ìyá kọ́lọ̀ kọ́ sọ́wọ́ kọ́lọ̀ mọ́ sí wọn láàbì sí wọn múná bí. àdéhùn wa ló sọ yìí kó sí bákan náà látọ̀dọ̀ anas ọmọ amáli ọ̀sọ̀ yìí pé kúnnà ìdá rọ̀súlì láì sọ̀rọ̀ láwà àyè sọ̀rọ̀ àbọ̀dọ́fẹ̀. ó ní àwọn àdúgbò àdúgbò sọ̀rọ̀ láwà àyè sọ̀rọ̀ hunna allah wa rasuluhu ala kódà àkọ́kọ́ ẹ̀rọ àwọn àtòjíṣẹ́ rẹ̀ ìdánáwó àwọn ọ̀mọ́ olùsáájú àti sọ̀tàrà sọ̀rọ̀ kódà ní ọmọ kẹta báyìí wọ́n kọ̀ lọ́dọ̀ àti sọ̀rọ̀ kọ́ọ̀lù òjíṣẹ́ ọlọ́run wa sọ báyìí pé ntí mo rẹ́ ni ní mo ká tàbátẹ̀lẹ̀ àbùtẹ̀ rọ́bà níbi ọ̀rọ̀ tí ẹrú ọmọ ẹgbẹ́ ọlọ́run bá rẹ̀ sọ́dọ̀ bí àti yàrá náà ni ìkànnì wá ìtọ́wá bá tí mo gbọ́ nínú mo rẹ́ yakulu ya rọbì alamtujini nínú ìpínlẹ̀ na ẹrú sí ọlọ́run mi yọ wá síwájú ọlọ́run láì kí á mà wọ ọlọ́run tí wọn náà lọ dáàbò bò tó lè fún bẹ rẹ <laughs> mi ni wọn ti sí láti fún sí tó kọjá àlọwọ rẹ wọn alámùtúndé nínú náà lórí tí wọn náà lọ lóògùn lọ sọ́dún gòkè àbòsí kọ́ọ̀lá yẹ kúrú láyà ọlọ́ọ̀ni kò wú kọ́ọ̀lá bá yẹ kúrú bá yìí ní ilá òjísọ àlànà sí ilá aṣá ìlà mìíràn ẹ̀rú ti ọlọ́run àwọn sọ pé ìwọ ọlọ́run ẹlẹ́yìí tó wọn gbà fúnra wọn ẹlẹ́yìí tó bá já tara wọn ní o wọn ọ̀gá mi láti dà kọ́ọ̀lá bá yẹ kúrú kàfáàbì sọlọ́ bá di gbọ́dọ̀ wá sí pé ẹ̀mí rẹ̀ gan tó ọ ní tí ó ta pọ̀ lọ́dọ̀ wọ́n bí kìlá amẹ́ríkà ti bí iná ṣòwò dá amẹ́láìkà ti ń ka ọ̀lẹ̀ gbogbo tó ṣe àti tó da àti tí ọ̀dà ìdí kọ́ dáadáa àti tí kàìdá àwọn iná tó lé lẹ́yìn lónìí kọ́lá ọ̀yọ́ fún ọmọ àdáàbí ẹ̀rọ ọlọ́run bá sọ pé kọ́mọ lè sọ̀rọ̀ màá ìdíjú ti lẹ́nu fọ́yìn kọ́ ilé àríkáàdì ní tèmi amẹ́láìkà wà sọ fún ọlọ́run pàṣẹ pé gbogbo àwọn oríkì rẹ̀ ara rẹ̀ ẹ̀yẹ́ ma sọ̀rọ̀ tí àtọwọ́ ni àtẹsẹ̀ ni àgbogbo tó fi ṣe pàtẹ́ntì kò bí àmàlì àwọn ìyọ́ bá máa ka gbogbo iṣẹ́ tó ṣe kalẹ̀ pátápátá kọ́ọ̀lá tó máa yọ kàlá bẹ́yìn náà wọ̀ bẹ́yìn náà lè ra lẹ́yìn ìgbà náà lọ́wọ́ bá a ti ilẹ̀ tó wú ọ̀yà ọ̀rọ̀ wo tó ní o kọ́ọ̀lá fẹ́ kúrò lòdà lòdà làkúrò náà sọ̀rọ̀ báyìí yọ̀wọ̀ àwọn sọ fún àwọn oríkèé ara rẹ̀ bẹ́ẹ̀ ah ebi ọlọ́run ọ̀dọ́ fún yìí ìjà ọlọ́run ọ̀dọ́ fún yìí fàákùn náà ó ń tó kò náà nì ṣé kìí ṣe kí àwọn ìgbà àtẹyìn ló ń sọ pé tó ń bọ̀ balẹ̀ rẹ̀ kọlọ̀ kọ́ sàánú wa wọ́n ti wá ní ìgbèlè o sọ ẹ ibi láàbò sí ọba tá a bẹ kọlọ̀ bí wọ́n sọ àtẹ̀mí ni wọ́n sọ àtàwọn tá a ń gbọ́ ọlọ́dà kí ni ọdẹ àlejò ọmọlá ìdíyà ọ̀dà àti tóbi ọlọ́wọ́lá rẹ̀. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا وارسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا